بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعليه وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته جمع الجوهرة الفريدة tí ń sọ وجد في الحافظ أحمد بن أحمد الحكمي رحمه الله تعالى الرجل في براءة المتبعين من جراءة المبدعين أو قراءات المبتدعين نقع ببقى بصر àwọn olùtẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam kúrò nínú ìgboyà àwọn tí wọ́n ń pè yàn lóní bíjà àti ìdádàpárọ̀ àwọn oníbíjà náà ni. بدعة فجر من ولانا حق في نسيل عقول ولا نتائج المنطق في المنهور إذ ما تمدوا ولا نحاكم نسل العقول ولا نساعد لمسك المنقول نعتمد ولا نحكم في النفس العقول àwọn ò ní fúnra àní gbẹdájọ fún làákàyè fìnnàsì nínú ẹsẹ wúrà ìyẹn ní kí ẹsẹ ọ̀rọ̀ bóyá yà Al-Qur'an ni àbí hadith anabi sallallahu alayhi wa sallam kìí ṣe làákàyè láàrin kó mú ìdájọ́ wá lórí ẹ̀ kó mú ìdájọ́ wá nẹ̀ta ìjà ní àwọn àbájáde alimọ́ntẹ́kì mọ́ńtíkù òun là ń pè ní lọ́jíìkì èyí tí ó dá lórí bọ́ọ̀lù lèèyàn ti fẹ́ sọ òdodo dirọ́ bọ́ọ̀lù yẹn sì sọ irọ́ dòdòdò hmm. alimami hawk èyí tí tí kò sí ìbùkún ní ara rẹ̀ ní alimami hawk yẹn quantity tí ò ní ṣe pé bùkún ti ń bẹ lára rẹ̀ wọ́n ti yọ kó mẹ́. gbígbé ìdájọ́ fún mọ́ǹtìkì rẹ̀ náà àtẹ̀mídò káwá gbára lé àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ o. لكن لنا نص آيات الكتاب وما عن الرسول روى الأفداء معتمد لكن لنا نفس الآيات الكتاب وما عن الرسول روى الأفداء معتمد أنا لكن أمر لنا نفس آيات الكتاب إن بفوا ẹsẹ̀ ọ̀rọ̀ nínú àwọn ayé Al-Qur'ani alápọ̀nlé wàmọ́ àní rọ̀ṣúlì àti ohun tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó ṣe wípé rọ̀wálẹ̀ àkùbátù táwọn ẹni tí ó dúró dọ́gba tó fẹ́ sẹ́rin lẹ̀ gbẹ̀gbà wá rẹ̀ nẹ́sù ni mọ̀tàmọ́dú òun làwọn gbára lọ́dọ̀ tiwa lànà nọ́sọ̀rọ̀ sọ̀sọ̀ àfihàn. عين لدين لها أهل الوفاق وأهل الخلف قد شهدوا أهل الوفاق وأهل الخلف قد شهدوا لنا نصوص الصحيحين على hadithi alimam bukhari àti muslim ń bẹ fún wa alladhayn laha èyí tó ti pé àwọn méjèèjì ní laha ahlul wifaqi ń bẹ fún àwọn ẹsẹ ọ̀rọ̀ yẹn ahlul wifaqi àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tí ó ṣe òdèdè ẹni tí wọ́n dúró sórí òdodo tó yẹ pé wọ́n tó gbódodo mu làwọn dúró lórí ẹ̀ àlòlùkọ́lùkì àti àwọn ẹni tí wọ́n jẹ́ olùyàpá tó ní opposite àwọn olùyìfàgì ni ọ̀díṣẹ́ ìlú gbogbo wọn náà ni wọ́n gán ní ni wọ́n fẹ̀rí sí i irú àwọn náà sùnù ní jẹ́ tiwa wọ́n la àrùbá ó sùnù nulẹ̀ ngóró lẹ̀ tí ó ṣe كلنا إلى المصطفى يعلو له السند والأربع سنن والرؤيا التي سهرت كل إلى المصطفى يعلو له سند والأربع سنن للبر أو كتاكم هون سنن الترمذي وأبي داود وابن ماجة والنسائي حاصل أمال يعني حتمني أنا الغر هي تفرفون التي اشتهرت تتكون هتبعجمة وإلا كثرة السنن سنن قوة ما معنى يبعجمة ما في معنى في معنى يعني يكون àwọn méjì ìtàkọ́kọ́ wọ́n pè ní alikutubu sitatu tíra mẹ́fà tí wọ́n bá ní alikutubu sitatu wọ́n gbèrò sahihul bukhari wa muslim wa sunan abi dawud wa tirmidhi wa ibn majata wa an-nasa'i mo tán fà lérò ni. كل إلى المصطفى gbogbo àwọn ahadith wọ̀nyí gbogbo ẹ̀ ló jẹ́ ya'lu lahu sanadu ila al-Mustafa àfitúgà fún gbogbo àwọn ahadith wọ̀nyí dọ́dọ̀ al-Mustafa dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìkọ̀ọ̀kan nínú gbogbo àwọn ahadith yẹn pátá ya'lu lahu sanadu àfitúgà. ضروري الى المصطفى لا صلاة المصطفى هذا النبي صلى الله عليه وسلم ديتا سالسا كذا لموطى مع المستخرجات لنا كذا المصانيد للمحتاج مصاند قتل الموطن عن مستخرجات لنا قد المساند للمحتاج المستند قتل الموطن باماني الموطى للإمام مالك رحمه الله ما المستخرجات مال مستخرجات بلانقين المستخرجات دل دیتی البيت کذا كذا المسانيد كتب الأسانيد بمسند الإمام أحمد يعني كتب الأسانيد قه للمحتج مستند للمحتج wọ́n jẹ́ nǹkan tá a lè gbára lé ẹni tó fẹ́ mú ẹ̀rí wá. مستمسكين بها مستسلمين لها عنها نظم الهوى إن لها عدد مستمسكين بها مستسلمين لها عليها نزل كل وإن لها عدد والسمسكين بها لأن تقبع الله كتب سننه تقبع ملعدا مستسلمين لها أن تجوج سلف عنها نذب الهوى نقال رأي أما تعريف ندنه iná àdùdù láha àwa jẹ́ àdùdù olùkúnlọ́wọ́ la jẹ́ fáwọn tẹ́ra wọn yẹn. ولا نصيح ولا نصيح لعصري يفوه بما يناقض الشريعة أو إياه يعتقد ولا يصرف الحقيقي يفوه بما يناقض الشرع أو إياه يعتقد أيوة لا نصيخ لعصري àwọn òní lọ́gùn àní pariwo Uh... àmín hàn. lè ẹni tó ń pè ní àsórí yẹn yẹ fún òbí mọ́ yòóná pípò sáré àtúnṣe pọ́tọ̀ tó ń sọ jáde lẹ́nu opposite òfin ọlọ́run ní sọ jáde lẹ́nu. àwọn ìyá òye àtẹ́kẹ̀dọ̀ àbí tẹ́ni yẹn ọ̀kan irú ohun tí ń sọ àwọn òní máa wí tiwa. yàrá tọ́bí àtàfẹ́lẹ̀ ẹṣin yá البصيرة عين التابع عطويا مخزون إذ وجيد يا طبيعة الأشياء مصيرة أين الطبيعة لا مخزون إذ وجد يا طبيعة ọkùnrin àsoníjù yẹn lórí àtọ̀bíà àdámọ́ nítọ̀ ilẹ̀ àṣìyá nínú gbogbo nǹkan pé àdámọ́ yẹn mọ asíratan tí wọ́n ti ń lapa ni nínú gbogbo ohunkóhun àfààní àìní tọ̀bíà tó ń bò làdámọ́ wà yá màzúlù ìwọ ẹni tí a ní sàtìlẹ́yìn fún yìí bí bí wújì dú nígbà wọn ti ń bẹ láti jọ ìmọ̀ làdámọ́ wà gan وما مجلتهم وردي ولا أصدري وما لمعتنقيها في الفلاح يده وما مجلتهم وردي ولا أصدري وما لمعتنقيها mọ̀jálá tó hùn ó ní mọ̀jálá wọn àwọn magazine wọn kìí ṣe wírídì tèmi wírídì òun ni ohun téèyàn máa ń dúnrín mọ́ tí ò ní pàtì rárá tàbí ká sọ pé wírídì ó lè jẹ́ kíkó síbì kan mọ̀jálà àwọn kìí ṣe ibùkó sí mi ọ̀là sọ́dírí kìí sì ṣe ọ̀nà àbájáde mi ìwádìí yasuduru ayé àkàrójú wàràdà ọdàkàlà àlámọ wàràdà mọ àmàdìyànà hmm? ọmọ mọjàlá àtúhùn ààyè wọn ẹtún lè wí bẹ́ẹ̀ mọjàlá mọjàlá ààyè wọn kìí ṣe wírídì kìí ṣe bùkúsì bọlá sọdírí kìí ṣe ibi tí màá tún gbà jáde. وما لمعتنتها في يدون وما بصفتي وان تلي عمولنا واني يدون في الفلاح قصوات الكافون نيرجع وفي قنطة مولي جري أما تعويم محسنين لها كيما تروه على الموج البصائر مما فاته الرشد حسني لها فيما تبتوج على أم البصائر مما فاته الرشد كن محسنين لها àwọn ọ̀làna wọn nù wọn kẹ́yìmọ̀ tẹ̀rù hù àìlà kẹ́yìmọ̀ tẹ̀rù jù láhà àbí kẹ́yìmọ̀ tẹ̀rù jù láhà wọ́n lè máa gbé lárugẹ wọ́n lè máa gbé lárugẹ àtàní ò gbé lárugẹ ọmọ yorùbá sọ èrè ẹni tó ju rẹ̀ fọ́ tí ò rí nà kò lójú inú mímọ́ fátàhóró ṣáájú nínú àwọn ẹni tí mọ̀nà ti bọ́ fún. wọn máa gbé lánàá yẹn ládùúgbò mìnà ájílì zàlíkà kọ́dí ha mìnà ájílì zàlíkà kọ́dí àdì hazana dì kọ́tún kẹ́sì rohun lẹ́sàbí lẹ́lẹ́gọ́ yìí kọ́dí kọ́sọ́tù ọ̀yà. من أجل ذلك من أجل ذلك قد أجل هذا نادقة wọ́n ní mi ní ájìlè záàlìkà nítorí bẹ́yà kọ̀dẹ̀ àdìhà ìgbàna ìdíkọ̀ tó wọ́n di olùmọ̀dì ní àsìkò yálẹ̀ta. kẹ̀síìrù púpọ̀ wọn lè ṣẹ́bí ìlìlọ́rọ̀ yìí kọ́sọ̀dù nítorí ọ̀nà tí wọ́n gbà lérò yẹn. وقد عدي المجي هم تيال الله يرون أن تبرز الأنثى بزينتها وبيع البدعة جيلا وتنتقد يرون أن تبرز الأنثى بزينتها وبيعها المجي jẹ́ lọ́mọ ní ọmọ àpárí rẹ̀ ọ̀sìn ní máa gé ẹ bá ti kà tó gé ẹ̀ka kàkùkà ni. ó ní yàrá ònà wọ́n rí sí àǹtẹ̀bọ̀rọ̀ zàlẹ̀ ń fa kóbìnrin wọn hàn bìzì náà ti hà pẹ̀lú ọ̀ṣọ́ rẹ̀ fọ́fọ́sọ rẹ̀ ẹ̀ka wọ́n bẹ́yìí àhẹ̀lú ló dé á obìnrin yẹn wá lọ ta abẹ́ rẹ̀ abẹ́ rẹ̀ ọlọ́ọ̀ta tajilan tajilan nítorí ayé ọ̀tẹ̀ǹtẹ̀kìdù kó tún wá tú kó kó kó tú ìyẹn ni pé kó tú yẹ́bẹ́yẹ́bẹ́ ǹtí kọ́ọ̀dù mi ni kí n ò criticize nǹkan wọ́n rí i sí pé kóbìnrin hàn pẹ̀lú ọ̀ṣọ́ rẹ̀ kó túra lẹ̀ ó sì ta àlùbọ́dà abẹ́rẹ́ tàjí ìlànà ní ìdí ayé yìí sọ tàbí ká sọ pé tàjí ìlànà nínú àjàlù náà ni láwọn àsìkò kan ọ̀tẹ̀ntẹ́kìdù kó tún wá túra rẹ̀ wòye kó túra rẹ̀ lẹ́yìn kó tura rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ mìnà àìsínì ìdálé tàbí ìfọ̀ráǹtì kọ́ di ṣógi fún bihim tazayyu wà fi zèyè tó kọ́ zẹ́hìrú. mìnà àìsínì ìdálé tàbí ìfọ̀ráǹtì kọ́ di ṣógi fún bihim tazayyu wà fi zèyè tó kọ́ zẹ́hìrú. wọ́n ní mìnà àìsínì ìdálé kan torí bẹ́ẹ̀ ìṣógi fún bẹ̀lẹ̀ fọ́ráǹjì ìṣàgà fún ní ìfẹ́ ìfẹ́ àníjù ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ni ó fi wọ́n jù àlè fọ́ráǹjì àwọn ẹ̀bùn bihim tazayu pẹ̀lú wọn ni wọ́n ti ń sọ̀sọ́ ọ̀fìn sí yìí tó kọ̀ zẹ́hìrì. wọ́n wá sá kúrò níbi aṣọ ọ̀tayọ̀ ọlọ́run aṣọ àwọn ìbò yẹn ni wọ́n wọ̀. wọ́n fi lé àwa ìdè mi hàn kó lè ń tàṣọ o. wọ́n fi tọrọ ta lọ ìtàkọ́ yìí rọ̀ lọ́hà ìtàmádó. wọ́n fi lé mi wọ́n fi tọrọ ta lọ onùbílẹ̀ àwáyídì ádámù ádájú hmm, àwáyídì mínú àwọn ìṣesí tí ń bẹ lára àwọn ìbóni yẹn òkúlẹ̀ yẹn ìtàsọ̀ fún wọn gbà ròyìn rẹ̀ àwọn ìròyìn wọn ń ṣe làwọn náà ń ṣe ọ̀fìtọ́lọ́tà láàyè tàkìyẹ́rá ní ẹ wá rí àdámọ́ ọlọ́run tí ṣe islam ni tàkìyẹ́rá là áìtàmọ̀dò láhà tàkìyẹ́rá wọ́n mọ̀ mọ̀ yìí ní padà ń jẹ wọn fẹ́ ni. aláṣọ ha ìfìhìm bí aṣọ ìkọ́ dé àìkà fún ọ̀ọ́lọ́tàlá ọ̀tá kìtà bàláhì máa ṣàjádọ. aláṣọ ha ìfìhìm bí aṣọ ìkọ́ dé àìkà fún lónìí aláṣọ àyè fi hàn ìwé wọn ìwé wọn tí wọn máa ń ka ìwé ìròyìn àwọn èèbó nù ìyá sọ́ọ̀nì ìwọ ọ̀rẹ́ mi ọdẹ àkàfú òun ni wọ́n takùtì wọlé tọ̀lọ́tọ̀ kìtà bàláyé o tí wọ́n bá ka tí ọlọ́run ọba fún ọ tí ọba débi sájídà mọ́ sájàdù wọn ò ní forí kalẹ̀ o. وعن تدبر حكم الشريع قد صرفوا وفي المجلات كل الذوق قد وجدوا وعن تدبر حكم الشرع قد صرفوا وفي المجلات كل الذوق قد وجدوا وعن تدبر حكم الشرع láti ronú sí ìdájọ́ ṣẹ̀ríà ìronú sí ìdájọ́ ṣẹ̀ríà kọ́dísúrì fún ọ wọ́n ti yí wọn kó ń bí eré ronú sí ìyírí rẹ̀ wò. ọ̀fìlìmọ̀jàláàtì kólàdọ́ọ̀kì kọ̀díwájàdù kọ̀díwájàdù ọ̀fìlìmọ̀jàláàtì níbi àwọn magazine àwọn òyìnbó ní kọ̀díwájàdù kólàdọ́ọ̀kì gbogbo ìtọ́wò wọn pátá ni wọ́n ti rí mbẹ́. ولشوارب أعفوا واللها نتفوا تشبها ومجارات ويا وما تعدوا وللشوارب أعفوا واللها نتفوا wọ́n ní wọ̀lé ṣàwárí bí àfẹ́ o túbọ̀ mu wọ́n yọ sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ báyìí bíi tolóńgì ni wọ̀lé hà nẹ́ta fún irungbọ̀n wọ́n tú yẹn dànù tẹ̀sọ́bù ha láti ṣàfijọ́ pẹ̀lú àwọn káfìrí wọ́n mọ̀ jàrá tán àti tàṣàbùhà ọmọ jàrá àti kí wọ́n lè rìn pẹ̀lú àwọn kẹfìrí nì náà ni ọmọ táàdù wọn ò tiẹ̀ farabalẹ̀ pátá rárá bí tí o kàn wọ́n àti ọ̀dà ìlànà tí wọ́n bá kiri ni hmm? jàrá àtà ilé túmọ̀ fanfàgbà mi tẹ̀sàbọ̀hà láti jọ ọmọ jàràtà àti ìbáwọn kẹfẹ́rí ní àbí máa fi gbàgbàgbà pẹ̀lú wọn ọmọ tẹ́ẹ̀dú wọn wá farabalẹ̀ kọlu rọkẹyà fọkùnà lílẹ̀ xàdídì nàám tòfòdónà mìíràn ìlà sèjì nàmọ́ tásọ́dọ̀. قالوا ربيا وقلنا للحبيب نعم تغدون منه إلى الدين مكتمل أرتجاء قالوا سنين الله wọ́n kọ́ọ̀lù rọ̀pìyà wọ́n wá ń sọ pé àwọn ń lọ sókè ní iwájú iwájú làwọn ń lọ bẹ́ẹ̀ fọkùnà lílẹ àbíìdì àwa ní àà ìsàlẹ̀ lélẹyìí ẹ lọ wájú kẹkẹ ń lọ lẹẹlẹ ni náà bẹ́ẹ̀ ni òfòdúnà ní ìhò ibi tẹ́ ń lọ ìsàlẹ̀ ni ibi tẹ́ padà sẹ́rí sí láti bẹ̀ ìlàsì jí nínú sì jí mu lẹ́sẹ̀ rí mọ tásọdù tàbí ẹ ẹ tí wọ́n ti fi lúgọ̀dù yìí nínú sì jí ìdí wọn máa ń kó sí àwọn ẹni ibi sínú náà bẹ̀rẹ̀ ń lọ kásọ̀dù tí wọ́n tilẹ̀kùn rẹ̀ mọ́ yẹn yá irú ẹ̀ wọ́n tilẹ̀kùn rẹ̀ mọ́ yẹn ẹ̀sìn rẹ̀ kì í mọ̀ sọ̀dà. ó ní sàkọ́fàtò mi ń sàmáhìn sàmá àlè fún un. حجرة من مروج هم لها عمد فخافت من سماك ساء ما ألفوا حجرة من مروج هم لها عمد. wọ́n ní sakọ́fàtún ọ̀làjú kan ọ̀làjú ni wọ́n ní ọ̀làjú èèyàn kọ̀ọ̀kan a sọ pé rọ́jú ló mú sakọ́fọ̀ àlàjò yẹn kọ̀ọ̀kan mm-hmm. ìyàtọ̀ ń bẹ láàrin hadọ́rà àti sàkọ́fà ọba di sàkọ́fà èèyàn kan là ń bá wí ọba di hadọ́rà ó di gbogbo àwọn èèyàn bíi kílò kan ẹni pé ẹni sọ pé báládùn mọ̀tà pàtó yọ ẹni pé báládùn mọ̀tà àdèrò ìlú tó ṣe kí ni wọn tó lọ́làjú sàkọ́fà tún ọ̀làjú èèyàn kọ̀ọ̀kan kan min samahin tó ṣe pé ọ̀làjú ni òun ti mú àwọn ní samaha ẹ̀ sáfihàn lẹ̀ kí wọ́n máa ṣe kí wọ́n bá ti fẹ́. ná àmọ́ àlìfo ó burú nǹkan tí wọ́n bá rẹ̀ yẹn. àdọ́rọ̀ tún ọ̀làjú gbogbogbò nìna mímòrò jẹ́ ńlá àmàtún mòrò jẹun ni kéèyàn kẹ́ máa jẹrẹ̀ wọn kẹ́rẹ́ máa jẹrẹ̀ káàkiri. هم لها عمد يمكن على على من يعني حصرية عصارت خبثا فحاصلها صم نكيع ويا أعمى قد بعيد حصرية عصارت خبثا فحاصلها ó ní àsùlíjà tó àkókò yìí ìgbà tá a wà yìí àsùrù ìjà àwọn aláṣìkò yìí nù ọmọ ọjọ́ ọmọ àsìkò yìí wọ́n sọ̀rọ̀ tó kó búsá ní ohun tó wù fún jáde ní tiẹ̀ òun bá ìdá ìgbà jẹ́ ọ̀hásílò àsọ̀mọ̀nà òun tó wá padà wá dé bá òun náà ní ìwọ nàkí ọ̀hún ti máa ń pani ọ̀yá àjùmọ́rò pásítẹ́rì ọ̀hún ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn ẹ̀sìn wọ̀ zara ẹ̀bẹ̀rú ẹ̀sìn wọn bí pálapàla mọ́ọ̀tún wọ́n sáwọn ọ̀hún tẹ́jú dé àyà ti fọ̀yà. ليت الدعاة لها في الرمس قد لحيد موت وتموت تجدي الحياة حياة ليت الدعاة لها في الرمس قد لحيد قل موت ikú kan ni ọ̀sàmọ́hù ikú ni ó bá pè à ń rí fọ́ọ̀mù ayé ni èsì tí ìgbàlá à ń rí fọ́ọ̀mù láìfù ni. ọ̀yà lẹ́yìntà dùcáàtà ẹ wá bá wọn ọ máa ṣe fáwọn olùpèpè láhà fún orí fọmíṣàn ìwéré yìí fírọ́mùsì tí wọ́n ń bẹ́ nù sàárè kọ́dílù ìdúró tí wọ́n ti rì wọ́n mọ́ bẹ́ẹ̀ lọ́mọ yẹn bí mi náà ṣe gbé ẹnì dáa ìwọ ní gbọ̀ǹkẹ́kẹ́ ò sì náà gbọ̀ǹkẹ́kẹ́ ó ní adùn bẹ́ẹ̀ bá wa dùn lọ́la àwọn àtọ̀síwájú ó ti pé tààtì ní ìjọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك